ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa yíká àgbáyé ẹ ǹlẹ́ ń bẹun adúpẹ́ fún olódùmarè ọba adániwáyé ọba adániwáyè ọba adániwáyege ọba tó dá wa sí látinú oṣù kẹ́ne wọ oṣù kejìlá january ọlọ́run òjì ajá máyé lọ́wọ́ february a ò fẹ́ dànù bí ọ̀rá ẹ̀bà march a march wọgbó lọ april pírí lológójì may gbogbo maybe maybe ọ̀tá maybe yóò kú maybe yóò lásídẹ́ǹtì maybe yóò rìn lọ ọlọ́run ò jẹ́ kankan ṣẹlẹ̀ lórí amọ̀dúpẹ́ o júùnù ọlọ́run ò jẹ́ àjùnù ọ̀rọ̀ wa tọ́pẹ́ july ajú gbogbo àlákàlà ojú oorun lọ àlákàlà ojú oorun ò lágbára lé a lórí àdúpẹ́fọ́ lọ́hùn august ìdùmàrè sọ wá di august visitor tó gbogbo bí a bá dé àlejò pàtàkì dé eyín náà tọ́pẹ́ hmm. september a ò tẹ̀bàtàn mọ́ wọ́bẹ̀ ká ọlọ́run wa mà dúpẹ́ o October gbogbo òrò ọ̀tá ò bà wá òkú ọ̀tá ò bà wá ọfà ọ̀tá ò bà wá ó tọ́pẹ́ àdúpẹ́ fọlọ́run November ọmọ aráyé ò nà wá lẹ́bà bá a bá dáná oúnjẹ lẹ̀ fúnra wa la tó ń jẹ wọn ò fi nà wá ṣé kò tún tọ́pẹ́ ni December la wà yìí Èdùmàrè ò jẹ́ kí December ó dì wá mẹ́rù bẹ́ẹ̀ ni ó rí ọdún tuntun twenty twenty four èyí tí ń bọ̀ lọ́ọ̀kan yìí lálàáfíà láàwọ̀ bẹ̀ àátàn làájá ǹjẹ́ ló kọ ọlọ́run ni mò ń kí yín wípé káàbọ̀ sórí ètò yìí o ọlákúnlé fásùgbà ló kọ mi. tó bàbá mi kan bẹ lórí ètò tájọ máa tàkúrọ̀sọ ẹ káàbọ̀ sórí ètò sá. ṣe àdúpẹ́. ẹ bá ń dákọ yín fáwọn èèyàn tí ń wò wá káàkiri àgbáyé. orúkọ tèmi ni olúgbọlá rasaki tí a mọ̀ sí apostol apostol still the believers worldwide. bàbá jẹ́mi léèrè torí mo rí pé nífẹ̀ẹ́ ìran yorùbá hmm. ẹ̀yà yorùbá àti ìlú wa púpọ̀ lẹ̀ ṣe fi lélẹ̀ bó tẹ̀lé pé ìlú Jámánì ńlẹ̀ tẹ̀dó sí kí ni ìrètí àti ìgbàgbọ́ yín nípa orílẹ̀-èdè yorùbá. yorùbá nation ti wà kí nàìjíríà tó dé hmm. bẹ́ẹ̀ ni ẹni tó bá yẹ tó ẹni tá a bá bá lábàá òní bá bá yorùbá ṣe wí nìyẹn. bẹ́ẹ̀ ni so that means níbí nǹkan tí yorùbá nation kan ò fẹ́ ni pé kó dá dúró. torí nàìjíríà ti gbòmìnira yorùbá nation ti gbòmìnira. ètí mò ń bọ̀ náà nìyẹn yorùbá nation máa gba òmìnira. ṣó sì dájú. a ó dájú ẹnìkan bá ní kò dájú kẹ ní ẹni yẹn ò mọ nǹkan tó sọ ó dájú gidi ṣé ẹ rí pé ọlọ́run ọba ṣe nǹkan tì í. Hmm. ok ẹni nàìjíríà wo ti gbòmìnira ènìyàn ló kó nàìjíríà papọ̀ àwọn ènìyàn ni o ẹ dẹ̀ rí i pé nation tó pọ̀ ní tó wà nàìjíríà ó pọ̀ gan-an bẹ́ẹ̀ ìdíbíò ńkọ́ ìgalà ìgalà ńkọ́ tífí yorùbá ń fàyè pé mẹ́ta lẹ́nu lẹ́ máa ń gbọ́ jù ìgbò yorùbá àtàwùsà ó jù yẹn lọ wọ́n dẹ̀ wà lórílẹ̀‐èdè kan ṣoṣo. wọ́n ti wá da haúsá fúlàní gan báyìí. <laughs> ẹ nígbàgbọ́ tó tó jinlẹ̀ wípé Yorùbá nation ṣeé ṣe. kì í ṣe pé ìgbàgbọ́ tó jinlẹ̀ nǹkan tí bàbá fi hàn wá ni. Mm, ẹ ti rí i nínú ìran. bẹ́ẹ̀ ni bàbá fi hàn mo ní àpè Sunday abasọ̀rọ̀ ńgbà yẹn mo ní a lè gbé gbogbo ẹ̀ sínú. ẹ lè gbé gbogbo ẹ̀ jáde sí gbangba. ara o mm. Yorùbá nation kò sí ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ ti ń rí ìsìn ọkàn àwọn èèyàn ti ń mẹ̀ pé ṣé kinní dájú torí kò fẹ́ẹ̀ jọ bí ìgbà pé ìpínyà máa ṣẹlẹ̀ láwùjọ ìran ọmọ Yorùbá. <laughs> ṣe rí àwọn ọmọ èèyàn la máa ń ṣe ìdúwù wa a ní mo tún sọ ọlọ́run ọba ti ṣe nǹkan ẹ̀ láṣẹ tán hmm. ó ti ṣe láṣẹ pé. ó kàn rí bẹ́ẹ̀ ni. ẹ ṣé kò sálà òkè hmm. ibì kan wọn ní ẹ bá òkè travel ní tẹ bá fẹ́ lọ síbì kan ẹ bá ti débì kan ẹ lè torí Yorùbá nation mọ́ bóyá Ìgbò nation lè máa hmm. lọ bá ọ̀ bóyá àwọn Haúsá lókè lọ́hùn ẹ máa lọ bá ẹ máa lọ bá ó dá nǹkan rẹ̀ tẹ bá dẹ̀ fojú inú wo ibi tẹ̀ ń pè ní yorùbá nǹkan bíi lẹ́sìn thirty kó má bíi thirty years ago or forty years ago o kò pọ̀ tó bó ṣe pọ̀ lénìí ká ti wàá sọ twenty nineteen nineteen nígbà tí wọ́n ní ọ̀gbẹ́ni àbí nineteen fourteen lẹ́fẹ̀ẹ́ sọ. nineteen fourteen sorry nineteen fourteen nígbà tí ọ̀gbẹ́ni lord lugard ló wá tó rí gbogbo ẹ̀ bó ṣe dá tó dàrú nǹkan tó dẹ̀ dàrú yẹn náà ó ṣe ó ṣe ó ní àwọn baba ńlá wa ṣe mistake nígbà yẹn ni náà bá ṣe mistake yẹn kán gba nǹkan tó gbà yẹn nígbà yẹn àpapọ̀ yẹn ló fa àwọn. ìyẹn amalgamation. bẹ́ẹ̀ amalgamation bí ilé. wọ́n so àpọ̀. wọ́n so àpọ̀ so àpọ̀. wọ́n lé àpọ̀ pé kàn ní a àdéhùn ṣé kan kan náà wà níwájú eh, ìtàn jẹ́ níì ok ká ní ẹbí àpẹẹrẹ nísìn gbogbo ata tí wà níyìn látàárọ̀ láti ìgbàdé ti dé Yorùbá ni wá. bẹ́ẹ̀ni èdè wa yíra. ọmọ odò ọmọ Odùduwà ẹgbẹ́ mi sì èdè wa yíra wọn hmm. eh, ó bẹ ṣe múra yọ pé gbogbo wa pátá àmúra hmm. eh, ní ìdìmúra tiwa ẹgbẹ́ gọbì ní ẹgbẹ́ gọbì so ìgbà kan rí bá kọ́kọ́ wá lé mi ò máa ń wọ n bá wọ aṣọ Yorùbá dé mi ò ní fi fìlà sí kọ sí mi ó ti lọ ó ti lọ ó ti àwọn yẹn ti ó ti lọ bẹ́ẹ̀ mọ̀ kò tẹ́lẹ̀ kan bá ti lọ bí wọn bá ṣaláìsàn á ló ti lọ ní Yorùbá máa ń wí olóńpè mí náà pé ah mi ò sí ìlú ọ̀rọ̀ yìí máa wọṣọ báyìí tó ní fi fìlà sí ọmọ wa ń kọ́ láti máa dé fìlà máa dé fìlà ó lè ti mọ́ mi lára ń sìn tí bá ti dé ìjọ tí bá ti dé gbé kóòtù síbi kan ní tàǹṣìkì bùbá àti káwọ fìlà àti káwọ agbádá ọtí mò ń ṣe èyí mo nífẹ̀ẹ́ orílẹ̀-èdè mi gidi gidi gidi gidi gan nípa ìbéèrè yín yorùbá nation ó máa ó máa ó máa wà o ṣùgbọ́n nǹkan kan tá a mọ̀ ni pé ìjọ wo ni àsìkò wo ni a ò mọ̀. a ò fi hàn ẹnikẹ́ni. a ò fi hàn ẹnikẹ́ni ṣùgbọ́n ó máa wà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 ìsọfúnni tẹ́ máa ń fi síta lóòrèkóòrè àtàwọn ìwé tẹ́ ẹ ti ṣe tó dá lórí ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ìgbàgbọ́ kìrìsìtẹ́nì onírúurú àwọn èèyàn láti bá pàdé lánàá lánàá mo sì ti béèyàn kan pàdé tóun nígbàgbọ́ míì tó yàtọ̀ sí ti kìrìsìtẹ́nì òun nígbàgbọ́ púpọ̀ nínú ifá ó wá ń ṣàlàyé àwọn nǹkan kan wípé ẹ kẹ́ máa wò ó àwọn ní àwọn nǹkan tó lágbára nínú ẹ̀sìn tàwọn tí kìrìsìtẹ́nì ò ní ǹjẹ́ bíi kíni ó ní báwọn bá rí òkú tàbí àlùjànnú tàbí ẹ̀mí àìrí kan tó bá fẹ́ máa yọ àwọn lẹ́nu bóyá ó ń bọ̀ lọ́ọ̀kan ó wá di rírí wọ́n ní báwọn bá pe àwọn ògèdè kan kíní ń wó kú òǹbẹ bẹ́ẹ̀yàn kan máa mú àdàbọ̀ tó fẹ́ sá àwọn àwọn lè pe àwọn gbólóhùn kan tó jẹ́ pé náà fá ló ẹni yẹn ò sì ní lè ṣáwọn ọmọ tàbí kó ṣáwọn kó má wọlé wọn ní yẹn ò sí nínú bíbélì ẹni bíbélì ò lè ṣe bẹ́ẹ̀ ṣé ó nà bíbélì sáǹjẹ̀nu ni àbọ̀ tá láyà wọn ní ẹ̀yin tẹ́ jẹ́ òjíṣẹ́ ọlọ́run reverend ní àpòsù ní bíbélì náà láwọn àyájọ́ tó gbóná bíi mọ̀nàwá téèyàn lè fi kojú àyànnú tàbí nǹkan láabi tí ń bọ̀ láti inú Genesis ìyẹn Genesis yẹn ni àbàlá tó ti wà tipẹ́tipẹ́tipẹ́ kí New Testament tó dé New Testament yẹn Old Testament ni Genesis a lè rí oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ olúwa láti pàṣẹ àwọn bíi prophet Moses àwọn King David àti gbogbo àwọn alágbára ayé ọjọ́ ọ̀nì oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó fẹ́ẹ́ tó wá tó wá yá Jésù fúnra ẹ̀ wá wá ìyẹn ni New Testament Jésù jókòó dìde náà up to today irú ẹ̀ náà ṣe ṣẹlẹ̀ náà tí èèyàn bá lọ síbì kan bóyá wọ́n ní ara ẹnìkan ìyá tàbí wọ́n èèyàn bá gbé lórí ọwọ́ lè tó bá ní ìdè ní orúkọ Jésù mo pa láṣẹ kára ẹ̀ kó yá máa ń rí bẹ́ẹ̀. ó sì ń rí bẹ́ẹ̀. ó sì ń rí bẹ́ẹ̀ nílé lónìí ó sì ń rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé wàá rí ìgbà míì tí ò bá rí bẹ́ẹ̀ hmm. kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ọlọ́run ni ò ṣiṣẹ́ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ń ṣiṣẹ́ títí títí láti láti ìgbà tá láyé ti dáyé. kí ló wá fà tí ì fi rí bẹ́ẹ̀. èmi ìwà tó jẹ́ pé kò ní rí bẹ́ẹ̀ torí ọlọ́run ò fẹ́ kó rí bẹ́ẹ̀ ẹlòmíì tásìkò ẹ̀ bá ti dé ìyá o ní láti padà lọ kò sí nǹkan tẹ́ lè ṣe kò sádùúrà kan tó máa ní kéèyàn dúró ọ̀ọ́ ẹlòmíín wà tó jẹ́ pé kò fẹ́ àdúrà kankan níbì kan ìgbà tí àpè mí ní o sínú ìṣiṣẹ́ ìṣiṣẹ́ yìí mo dẹ̀ mọjọ́ ta pè mí mo dẹ̀ máa ń pariwo ẹ̀ níbi tí mo bá wà ní July eighteen two thousand eight ní aago márùn-ún àárọ̀ ni bàbá sọ̀rọ̀ òun ni mo gbọ́ mi ò rí ẹnì kankan máa ń sọ bẹ́ẹ̀ òun ni mo gbọ́ a dẹ̀ darí mi sínú ìwé mímọ́ Matthew eight eh, twenty two ibi tá a darí mi sí mi ò dẹ̀ níwèé mi ò fi ń ṣe níbi oní jámánì mi o rẹ̀ mo wà ní òkè ní bedroom bá sáré wá sísàlẹ̀ wá ń sọ pé Matthew eight twenty two Matthew eight twenty two má gbàgbé nígbà tí mo rẹ̀ dé sálẹ̀ mo rẹ̀ ṣí bíbélì nígbà tí mo ṣí bíbélì mo rẹ̀ rí nǹkan tá a kọ síbẹ̀ nǹkan tá a kọ síbẹ̀ ni pé ìwọ máa tẹ̀lé mi kí àwọn kò máa ṣètò ara wọn nǹkan tá a sọ sí bá ṣe ìpín bá ṣe pè mí nìyí ìwọ tẹ̀lé mi táwọn òkú wọn máa ṣètò ara láti Matthew eight tẹ̀lé kí ni ẹlẹ́dẹ̀ ti Yorùbá ti wà rẹ̀ wá bẹ́ẹ̀ láti gbà yẹn gbogbo àwọn nǹkan tí mi bá ń ṣe ó ń lọ gẹ́gẹ́ bí ìlànà ìlànà ti ọlọ́run ọba. ẹ ti wá dá ṣọ́ọ̀ṣì lẹ̀. ẹ mi ò dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ pàṣẹ ó ti bá ní mo dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ yẹn ẹ nǹkan tá a kàn máa ń ṣe nígbà kan ó ti bá wà níbí a máa ń pàdé every two uh, Saturday of the month àpò rẹpẹtẹ àgbàdúrà àti tí àwọn owó nígbà tí ẹ mọ wọn máa ń ní owó ọrẹ. Mm. bàbá dẹ̀ gbowó rẹ̀ nǹkan tábà ṣe máa ń ṣe mínísítì tiwa ni mo sọ yìí o mm. nígbà yẹn bàbá dẹ̀ àwọn owó yẹn àwa béèrè pásítọ̀ wo ni ó dẹ̀ bẹ́ẹ̀ ń gbé bóyá kò rówó lè sọ mm. nǹkan kan kò náà máa kó owó yẹn èmi á tún wá fi sí látọ̀dọ̀ fún ojú àánú tèmi rí mo rojú àánú gbàgbọ́ nígbà yìí. bóyá torí pẹ̀yìn ń ṣiṣẹ́ ṣe àkọ́pọ̀ pásítọ̀ ọ̀pọ̀ àwọn tó ń dá ṣọ́ọ̀ṣì lẹ́wọ̀ wọ́n yìí níṣẹ́ kankan. <laughs> mo ti wà retired good bóyá torí mo jíjẹ́ tẹ ewé yẹn you know i'm close to eighty now ìgbà tí mo good ìbéèrè yẹn dà. ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ tí ò ju ọmọ ogún ọdún ọmọ ọmọ ogún ọdún ó lé tí wọ́n dá ṣọ́ọ̀ṣì lẹ̀ wọ́n níṣẹ́ kankan ṣọ́ọ̀ṣì náà ni wọ́n jókòó tì gẹ́gẹ́ bí iṣẹ́. ẹnikẹ́ni tí a bá pè iṣẹ́ ìrànṣẹ́. ó gbọ́dọ̀ fi ṣe ara lẹ̀ jíjẹ mú ò gbọ́dọ̀ wọ́n nìyẹn. kò gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́. iṣẹ́ yẹn gan níṣẹ́ iṣẹ́ ìrànṣẹ́ tó níṣẹ́ lọ́tọ̀ iṣẹ́ tó kò síṣẹ́ tó dàbí iṣẹ́ bíi iṣẹ́ ìrànṣẹ́ ìyá ó ń lọ síta ń polongo Jésù tàbí nǹkan kan bẹ́ẹ̀ lóríṣiríṣi nǹkan tó máa máa jẹ tó máa máa mu Olúwa máa fi pèsè fún un á pèsè fún un mm-hmm. ìyẹn di dandan bó ṣe wà níbẹ̀rẹ̀ náà nìyẹn ó wà láti kọ́kọ́ ṣe ó dẹ̀ ṣì wà títí dìsìn náà. Torí àwọn kan máa ń sọ pé yẹ kí ẹ bá jẹ́ wòlíì àbí ó níṣẹ́ míì lọ́wọ́ tí ń ṣe. Torí pé Jésù náà nígbà tó wà láyé pé ó ṣe kápẹ́ńtà pẹ̀lú bàbá ẹ̀, pàwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ ṣe apẹja. Hmm. wọ́n kọ́ ṣiṣẹ́ yẹn. Hmm. Èmi tí mò ń bá ń sọ engineer níṣẹ́ tí mo kọ́ ṣe ní Germany, mo ṣiṣẹ́ many years. ẹni tó bá pè Hmm. àsìkò tó bá pè yẹn hmm. kò tún síṣẹ́ kan ju iṣẹ́ yẹn tí àwọn máa ṣe ju iṣẹ́ yẹn lọ. kó lè concentrate. a lè gbọ́dọ̀ concentrate kò ní mú nǹkan kan míì mọ́ hmm. tó bá ti mú nǹkan míì mọ́ eh, nǹkan kan ti wà níbẹ̀ tó bá pè yín gbogbo àwọn ọ̀dọ́mọdé tẹ́ ẹ níyẹn bóyá mi ò lè sọ mi ò mọ irú àwọn ọmọ ọ̀dọ́mọdé wọ̀nyẹn o ṣùgbọ́n ẹni tó bá pè iṣẹ́ tiẹ̀ nìyẹn jíjẹ mímu ìdẹ̀nìkò ní wọn a ṣe bí ọlọ́run ni ọlọ́run ọba náà ó mọ ẹwúrú àdúgbò táwa yìí sí kò hmm. sẹ́nìkan tí ò mọ̀ ní gbogbo síìtì àti irú ọ̀dọ́ tí ń tẹ̀sí ń bọ̀ yẹn kò sí ní gbogbo àgbáyé tó bá dẹ̀ ń wò ó bá ń wo gbogbo wa pátápátá be looking at you ó dẹ̀ máa èmi náà ló fi máa máa wò á fi máa wo ọ̀gbẹ́ni náà á máa wo arábìnrin á máa wo ìfún ọmọ kékeré ẹ ó máa máa wo gbogbo ìyẹn ni pé ó mọṣẹ́ ọwọ́ oníkálukú ní gbogbo àsìkò. pé ọlọ́run rí gbogbo ẹ̀dá. kò sí kò sẹ́nìkan tọ́lọ́run ò bá wọn rí. nípa ti agbára hmm. tá à ń mẹ́nu bà lẹ́ẹ̀kan wọn pé àwọn kan ròyìn agbára táwọn ní látara ẹ̀sìn táwọn ń sìn ìgbàgbọ́ tán ní nínú eh, ifá tẹ́nìkan bá mi sọ lánàá pé ẹ̀sìn náà ṣé bíbélì ṣó lágbára láti ṣe àwọn ogun bíi tìyẹn tó sọ pé báwọn bá rí nǹkan ìbẹ̀rù báwọn bá pè sí i pé nǹkan yẹn ó pòórá ni. orúkọ Jésù ni eh, kìrìsìtẹ́nì dì mí kò lè sorúkọ kan tó tó ju orúkọ yẹn lọ láyé àti lọ́run oríṣiríṣi náà ti ń dé náà tí wọn bá sọ ní orúkọ Jésù mo pa láṣẹ bóyá bóyá fẹ́ kó wó lulẹ̀ ni tàbí nǹkan kan àwọn láwọn àyájọ́ oríṣiríṣi tí wọ́n máa ń kà ṣé kìrìsìtẹ́nì náà ní àwọn èdè kan tí wọ́n máa ń pè. ó ní mo tún sọ mo tún sọ mo ní ní orúkọ jésù ni. bákan sọ pé lórúkọ jésù ó ti parí. ẹni tó máa pe orúkọ jésù yẹn á ní nǹkan tó ń pẹ̀lú jésù bó ṣe jọ wà sí. orúkọ jésù kò ń ṣe orúkọ tí wọ́n lè máa fi parọ́ tàbí máa fi kówó jọ tàbí nǹkan kan. Hmm. ṣe rí ẹ ti sọ ti oníṣẹ̀dálẹ̀ ní èdè ti Yorùbá tí wọ́n ń bí ìṣẹ̀dálẹ̀ àti Muslim àti Christian mẹ́tẹ̀ẹ̀ta ló wà eléyìí tó ní ká wọ́n bá máa ṣe ni kó dì mú gangan. kó dì mú ṣinṣin láì mìkan pẹ̀lú ìgbàgbọ́ tó tíìkì. yẹrí ẹni tẹ ní ẹ lọ bá yẹn ó di díẹ̀ mú nìyẹn hmm. ó di díẹ̀ mú nìyẹn onímàlẹ́ náà á dẹ̀ di díẹ̀ mú kìrìsìtẹ́nì á di díẹ̀ mú àwọn tèmi sọ pé níjọ́ kan a fi hàn mí yàrá tí àwọn bá sọ pé a fi nǹkan hàn yìí tàbí nǹkan kan àwọn èlò máa ń rò bóyá irọ́ tàbí nǹkan kan èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra hmm. níjọ́ kan a fi hàn bẹ́ẹ̀ nínú ẹ̀mí ni o hmm. àwọn èèyàn méjì tí mo mọ̀ tí wọ́n ti lọ hmm. mo mọ̀ wọ́n dáadáa ìkan wọ ẹ̀yìn wa sọ fún mi náà àwọn ṣòkòtò wá fagbádá sí tiẹ̀ ó kàn ra rẹ̀ ìmúṣẹ́ ìrẹ̀rí ẹnì kejì ìyẹn náà mo mọ̀ dáadáa ọkọ̀ lọ. ó wọlé. mo wọlé ẹni tí bí tí a fi hàn mí yẹn òṣìṣẹ́ bá ṣèwádìí ṣèwádìí ṣèwádìí bọ̀ ó wà lọ́rùn ẹni tí bí tó lọ ṣì yẹn ó wà ní ọ̀run àpàdé wà which is called hellfire àfihàn hàn mí dáadáa dẹ ìkejì oríṣiríṣi ìran làwọn máa ń hàn mí kí ẹ pé ìgbà mi tí mi bá dé àdúrà ni màá gbàdúrà màá gbàdúrà mo sọ pé àpè mi ni kì í bóyá mo jẹ́ nǹkan kan rárá ìpè ní ẹgbẹ́rẹ́ ṣọ́ọ̀ṣì kò sí ṣọ́ọ̀ṣì níbì kan mo fẹ́ sọ nípa ti ṣọ́ọ̀ṣì wọn làkàn wà ṣùgbọ́n táwọn máa ń ṣe pẹ̀lú ṣọ́ọ̀ṣì pé àparapọ̀ lè jẹ́ wíta iná la máa lò àti àwọn chairs àmì kankan àjò àdẹ̀rọ̀ àtún pray àṣe praise worship àdẹ̀rọ̀ bóyá pásítọ̀ kọ̀tàbí kan ó lè preach kọ̀tàbá rí kó fún ẹnìkan tí aláìní kan tí mínísítì tí wá wà fún mi èmi kẹtó dé a ti ṣe àwọn èèyàn tí a ti sẹ́nìkan personal something nìyẹn o. ó dà ẹlẹ́ láwọn ọ̀rọ̀ kan fún àwọn kìrìsìtẹ́nì tí ń wo ètò yìí lọ́wọ́ kìrìsìtẹ́nì tí ń wo ètò yìí lọ́wọ́ eh, lẹ́yìn tó kù kọ́dún yìí parí kí làwọn ọ̀rọ̀ tẹ ní fún wọn tàbí wọn. ọ̀rọ̀ tí mo ní fún àwọn kìrìsìtẹ́nì lágbàáyé tí wọ́n máa ń gba messages láti pàṣẹ ti faith the believer a pè ní faith the believers worldwide kán túbọ̀ forí tì í wọ́n túbọ̀ forí tì í ẹ rí i pé nǹkan tá a máa ń pariwo mẹ́ẹ̀ ni pé ìjọba ọlọ́run ló ṣe pàtàkì bí tá à ń lọ yẹn gangan ni ká fi ọkàn sí gbogbo nǹkan tá a lè ilé ayé ó máa balẹ̀ ayé lọ ẹnikẹ́ni tó bá jẹ́ kìrìsìtẹ́nì kó túbọ̀ múra sí ẹ̀sìn ẹ̀yẹn kó kó dì mú kókó kó má mú nǹkan kan mọ́ o mi sọ pé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ ilé tó ń ṣẹ̀ṣẹ̀ ìta ó nígbàgbọ́ nínú gbogbo nǹkan tí Jésù sọ ó sọ pé òun padà bọ̀ ó máa rí bẹ́ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ nípa rapture wípé rapture ni pé tí èèyàn bá ẹnikẹ́ni tó bá lọ bá ṣe ń sọ̀rọ̀ rapture tí wọ́n ti dín ní níbo ló ń lọ àìda ẹ̀sán gúúsù ẹ̀fáyà yẹn ni kí ó lọ sí ọ̀run àpáàdì ní yorùbá mọ̀ ẹ́ ọ́ ó lọ sí ọ̀run ìfi jésù fún ara ẹ̀ wà. then eh, ẹni tó jẹ́ pé ó bá lọ nílànà ti kìrìsìtẹ́nì ni mo sọ ó múra sí oníyẹn kó máa ṣe ọkàn méjì onígbàgbọ́ nínú ọlọ́run ẹ̀ ló sì kó máa mú nǹkan kan míì mọ́ wáyé pé ti ìṣẹ̀dá ló bá fẹ́ ṣe kó mú ó fọkàn sí ìṣẹ̀dálẹ̀ yẹn ìwẹ̀síwáyé pé ti ẹ̀sìn àwọn mùsùlùmí ló bá fẹ́ ṣe kó fọkàn sí wọ́n má ṣe mi gbọ́ o èmi ò sọ pé olúwa ọba ní gbèdéré àyẹ́yé èmi lè sọ nípa ìpè tèmi ayé bá ṣe pè mí èmi mò ń ṣàlàyé yìí so. Uh, èmi nígbàgbọ́ wípé ọ̀run ó wà gẹ́gẹ́ bí jésù sọ gọ́dúmẹ̀ ń pariwo lórí faith to deliver ministry worldwide ní àwọn tó bá dẹ̀ ń gba mẹ́sẹ́gì wọn á rí pé a ò ń béèrè owó lọ́wọ́ ẹnì kankan a ò béèrè owó o èmi ò ṣe nítorí bóyá láti fi kówó jọ tàbí kankan ọ̀dọ́ ministry work wọ́n bá ẹ̀kan bá fún mi lówó mi ò lòdì sí mo lè gbà á bá rí pé ó jẹ́ new something ọlọ́run ògbò lọ́wọ́ pé ipò jésù gan nígbà nígbà tó ń ṣe ti bí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ nǹkan kan náà ṣàyẹ̀jẹ̀ àwọn èèyàn wọ́n fún ní jésù ní ó dẹ̀ gbà máa ń gbà. àlọ́ fẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́. bẹ́ẹ̀ ni ó ní pàṣẹ. wọ́n á ní kán lọ sí kán ṣáà lọ́júwe fún wọn pé wọ́n bá ti rí ẹni kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n bá ti rí by the side road side ẹ̀rí náà ti dè mọ́lẹ̀ níbi ilé kan ẹ̀ ṣáà túlẹ̀ tí dìónà tó bá fẹ́ máa fàyín láṣọ pé àà ó ní ẹ sọ fún pé olúwa ní fi ṣe. tí òjíṣẹ́ ọlọ́run bá nídìí nǹkan kan náà olúwa á pèsè kí nìyẹn fún hmm. irú ẹ̀yin tẹ wáì nísìn ṣe bí mútọ̀kànlẹ̀ gbéra sí. bẹ́ẹ̀ni ọlọ́run ló provide ẹ. ọlọ́run ló provide ẹ. bẹ́ẹ̀ni lọ́nà ìyanu gan bẹ́ẹ̀ni. mi dùn láti gbọ́ báyìí mi ò mọ bí kinní yẹn ṣe. à á pariwo gan lórí atẹ́gùn gbà yẹn ọ̀nà ìyanu ni. bó ṣe rí gidi gan ni yéṣù yéṣù fúnra rẹ̀ nǹkan ó ní kán lọ bá. àwọn náà fa irú ìtẹ́nsọ náà mo ń fi àsìkò yìí láti pariwo ẹ̀ pápá ńgbà tá a bá wà ń bí hmm. irú mútọ̀ yẹn afẹ́ abéèrè fúru ẹ̀ láti lè máa fi polongo ìkan náà pásítọ̀ tó ń bá mi ṣiṣẹ́ lẹ́rìí tó dé yẹn o. ìgbà hmm. tí wà bí àti ìrìlá àgbàlá ti dé first time a lè ti lo one month ní sí. ṣé o ká nírú àsìkò ẹni jésù wà láyé yóò kàn tọ́ka torí wọ́n ní ètò èèyàn kankan oògùn rí ni o yóò kàn yóò kàn wo dílà kan tí yóò ní tíá nylon ní o kó mọ̀ kan lẹ̀ rí kíní tírélà ńlá náà fi bá gbé wá tí ò ní kan lẹ̀ rí. ìyá kra ó máa pàṣẹ pé kó kó mú ní yàrá rí bẹ́ẹ̀ jésù la pé kò tún sẹ́nìkan tàbá rí tàbá ráwọn ìránṣẹ́ ọlọ́run hmm. tí wọ́n ń lo private jet tí wọ́n ń kọ́ skul ńláńlá olówó ńláńlá hmm. táwọn èèyàn kan ń dìde pé ah bóò ni ó ṣe wọn gun private jet tíyà sì ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àtàwọn èèyàn nínú ìlú tá a wà yìí òun wọn ń gun private jet ṣé ẹ mọ iye owó tán fi ń maintain private jet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń dá wà sọ báyìí ni pé kí wọ́n má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. ẹ kò burú tó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ bọ̀dọ̀ bá sì máa sọ̀rọ̀ nípa ẹ̀ yẹn kọ́ má jẹ́ kí kí yẹn máa jẹ́ bí wọ́n ń ṣe ìdájọ́ fúnra ara wọn. ẹ̀yìn ẹlẹ́fọ̀ ọlọ́run ọba ó rí gbogbo ẹ̀ hmm. ọlọ́run kò sí nǹkan kan tá a ṣe tí ò rí àti pé táwọn ilẹ̀ tó máa ṣọ́ra kó má fura wọn sínú wàhálà hmm. bẹ́ẹ̀ ni má fura wọn sínú oníkálukú gbọ́dọ̀ oníkálukú á máa jà tẹ́rí ìjọba ọlọ́run wọ́n ní ọ̀nà tó ń rìn láti wọ ìjọba ọlọ́run láti lè wọ ọ̀run wà o àwọn kan bá ní ó kàn yẹ pé ó ṣèyàn láǹfààní ó máa ń dùnyàn ń gbà mí pé wọn ò pariwo kínní yẹn ìyẹn ìjọba ọ̀run ìjọba ọ̀run ni òun ni ìkọrí. tó yẹ kí gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run máa pariwo jùlọ. bẹ́ẹ̀ ariwo kò sí nǹkan ariwo mìíràn jùlọ lọ. tó bá ń pariwo pé kéèyàn wá gba ìdáǹdè iṣẹ́ ìyanu afọ́jú rìn àrọ́ ríran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń kọ́. òótọ́ ni afọ́jú rìn ètò ìyárí jẹ́ ìta ọ̀dọ̀ jésù wà nítorí yẹn o ó wá torí pé ká lè rí ìgbàlà kẹ́ni kankan má lọ sí inú iná ọ̀run àpáàdì wíwá jésù gangan gangan ni ká lè rí ìgbàlà torí pé olùgbàlà gan ló ń fúnra rẹ̀ wíwá jésù gangan gangan ariwo tó pa nígbà yẹn lẹ́nu òun dẹ̀ ṣe ariwo náà títí dì sí yìí nǹkan tó yìí sí ọlọ́run gbọ́dọ̀ máa fi tó àwọn èèyàn lòun tí nìyẹn pé ó ò bá ṣọ́ra ẹ kó gba jésù gbọ́ tọkọtọkọ gbogbo ara tó bá ṣe pọ̀ sí tí ráàpù yẹn bá dé tó ń pariwo yẹn kò sí nǹkan fún ẹ ọ̀run àpáàdì ni o ọ̀run àkódẹ kò dẹ̀ sí ẹ báwo ni mo ṣe máa tà láti sọ ní èdè ti yorùbá tó a torí program lórúkọ orí yorùbá ni èdè kan a dẹ̀ máa ń ṣe èdè gẹ̀ẹ́sì la fi máa ń ṣe púpọ̀ jù ìyẹn ni mi fi dùn mi fi dùn pé òkè tí yorùbá gidi bá tẹ̀ wá àwọn ará wa á gbọ́ lórí kinní wọ̀nyí lórí Yorùbá Gidi yẹn èmi nífẹ̀ẹ́ sí gan nǹkan tẹ rí ọ̀run àpáàdé wà again àti ń pariwo yẹn then ojú <laughs> ojúṣàjú ò dẹ̀ sí bẹ́ẹ̀ kẹ́nu kan máa rò pé bóyá torí pé òun ti jẹ́ òjíṣẹ́ Ọlọ́run pé nǹkan tó bá òun lòun lòun rárá o bóyá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nísìnyí kí n ṣe lọ́tọ́ ń sìn kí n má dá Yorùbá Gidi ń tì ó ti ṣe ó ti tún máa ó tún ní nǹkan kan ní kọ̀ọ̀rọ̀ tí mo tún ṣe àbí irú ìyàwó mi tó wá rí yìnyẹn tó wá kí yìnyẹn ìgbà kan wà tí ìyàwó mi mẹ́kọ̀ọ́ oṣù mẹ́fà ni wọ́n fi máa lọ sí ìlú òyìnbó lọ́hùn ìyá mi mo sọ pé ìyá mi àti bàbá mi wọ́n wà níbí bàbá mi ló kọ́kọ́ lọ ìyá mi dẹ̀ sì wà láyé nígbà yẹn ìyá mi sì lọ ní two thousand fifteen ọdún oṣù mẹ́fà ọkùnrin wà tó máa kọkùnrin wa kó má mọ obìnrin fóṣù mẹ́fà ẹni hmm. tí nǹkan wà ní. Hmm. mo ti ṣe yẹn rí èmi hmm. lè kọ́ ọlọ́run ọba ni. bí àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ti kọ́ ló gbé yín ró ìṣera. ìṣera yẹn yẹn wá látọ̀dọ̀ bàbá sẹ́ àwọn ọmọ tó ń tẹ̀ tó ń so mọ́ mi wọ́n ń sọ pé bí wọ́n ti bàbá yìí ti ẹ̀ mi ò fi mi ò fi gbéra mi o. ṣé ẹ̀mí mímọ́ náà ni. oore ọ̀fẹ́ látọ̀dọ̀ ọlọ́run orí oore ọ̀fẹ́ gbà ní. ṣé àwọn túkù wọn ò lẹ́mìí mímọ́ gbogbo àná làjọ lẹ́mìí mọ́nà hmm. gbogbo wa ni ọlọ́run ọba òde ṣe tán bá ní gbogbo àti gbọ́ pé God is love pé ìfẹ́ ni ọlọ́run hmm. ìfẹ́ ni kò sẹ́nìkan tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ní gbogbo ayé yìí hmm. ṣùgbọ́n nǹkan kan wà níbẹ̀ ó lòdì sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń wàásù ìjọba ọ̀run ìjọba ọ̀run ẹ̀ ń wàásù ọ̀run àpáàdé ní gbogbo ìgbà yìí ṣe mọ̀ pé báwọn tó ní ṣọ́ọ̀ṣì sílùú yìí tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ wọn ní rérò torí ẹ̀ ń sọ pé kí wọ́n máa wàásù ìjọba ọ̀run kí wọ́n máa pè fún ìjọba ọ̀run bí wọn bá fi ti afọ́jú tí ó ríran sí ẹni tó gun ayé ń bá jà tí ó gbàdáǹdè sínú àwọn ìpolongo wọ̀nyí ṣe rò pé ṣọ́ọ̀ṣì ó lè kún ṣá ṣé ẹ rí ṣọ́ọ̀ṣì máa kú ṣọ́ọ̀ṣì ní kú yẹn nítorí ẹ̀kọ́ ni ìpè ìpè yẹn ni pé ká máa sọ òdodo ṣébí ọlọ́run ló ní ṣọ́ọ̀ṣì ọlọ́run náà ní irú ẹ̀yin jẹ́ ṣọ́ọ̀ṣì èmi jẹ́ ṣọ́ọ̀ṣì ọkùnrin ní ṣọ́ọ̀ṣì àwọn obìnrin yẹn náà àti àwa ní ṣọ́ọ̀ṣì ẹ wo àwa táwa míì nísìnyí àti jẹ́ márùn mẹ́fà àwọn méjì tó wà ní àti di méje àti di church already church òdìgbà tí ṣọ́ọ̀ṣì bá kú rẹpẹtẹ kékeré kan kẹ́rì ti jíjẹ ti mímu yẹn hmm. olúwa a máa pèsè á máa pèsè bẹ́ẹ̀ni ṣe lè gbìyànjú láti sọ̀rọ̀ yẹn ni kì í ṣe pé ká kó èròjọ rẹpẹtẹ ìgbà tí jésù gan wá sí ẹ gbọ́ pé ó ní ṣọ́ọ̀ṣì ilé ńlá kan síbi kan síbi káwọn èèyàn sí nígbà yẹn náà wọ́n náà lọ sí ibi tó tẹ́jú. Eh, èrò wa pọ̀ kódà gan-an nígbà tí àwọn èèyàn jókòó lọ rẹpẹtẹ níbi ilẹ̀ tó tẹ́jú tá à ń sọ yìí hmm. a rí kànúbélì pé jésù wá wò pé ebi wọn pa àwọn pípù yìí kẹ́ ló bá sáré àríǹjì fún kí làwọn èèyàn ó jẹ wọn ní iṣu búrẹ́dì mélòó ni sà àtàkàrà. àkàrà márùn-ún nǹkan iṣu búrẹ́dì eh, àkàrà méje eh, méjì ní kí nìyẹn hápùn ẹ̀ẹ̀mejì ni kì í ṣe kan. ẹ̀ẹ̀kan kọ́ ẹ̀ẹ̀mejì ti recorded in the bible gbogbo ìgbà tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn wọ́n kàn sọ fún peter àtàwọn thomas àti àwọn arábí yẹn lóyà wọ́n dẹ̀ níbì kan ní kán kán lọ wá twelve basket ọmọ kékeré kan wá síbi meeting yẹn hmm. oúnjẹ tọmọ yẹn gbé wá hmm. òun ni bàbá kan ó mí sí wọ́n náà dẹ̀ ń pín fún wọn wọ́n dẹ̀ ń pín fún wọn kò dẹ̀ tán mọ́ wọ́n dẹ̀ jẹ jẹ jẹ jẹ ikùn wọn yọ ó tún ṣẹ́kù wọ́n nígbà wọn tún wá máa páàkì báskẹ̀tì tí wọ́n tún páàkì. ó lọ sọ fún méjìlá yẹn. apẹ̀rẹ̀ méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀. apẹ̀rẹ̀ méjìlá fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ yìí náà tó tún ọmọ ti bí yẹn náà tó gbé lọ but ẹ yẹ mọ̀ pé bíbélì kan gbé ó gbé kúrúkúrú kan tó tún ṣẹlẹ̀ lẹ́yìn ṣé ìdí nìyẹn tẹ̀yìn fi sọ pé ẹ máa ń owó tẹ bá gbà ẹ máa tún fún àwọn eh, aláìní. láti máa fi láti máa fi ṣojú àánú ni mínísítì wa wà fún kì í ṣe pé nítorí àwa ọ̀gọ̀ fúnra wa láti máa ṣe ojú àánú ojú àánú ojú àánú ṣe ọ̀kọ̀ọ̀kan eh, àti pé nǹkan tó bá dẹ̀ sọ pé kí wọ́n ṣe lèèyàn máa ṣe. wọ́n sọ pé ẹni báyìí o sẹ́ndì ẹ mọ̀ kí bàbá tó sọ bẹ́ẹ̀ ó ti mọ nǹkan tí òun ti fi sí àpò ènìyàn náà hmm. ẹ pè dè kan lẹ́ẹ̀kan ní bóyá tó ló mú un ni mo ti ṣiṣẹ́ dáadáa several years a tó pè mí akọ́ pè mí nígbà kan bọ̀ títí mi di nígbà yẹn. ẹ dáhùn ẹ lagídí bóyá torí iṣẹ́ àbí. ẹ kò yé mi nígbà yẹn ni ẹ mọ̀ ẹ mọ̀ ìgbà kan wà tí nǹkan ò lè yé èèyàn. Hmm. ẹ kò máa bí mi sì lọ sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbàgbà I thank God that irú ilé ìdákọ̀ǹgbà yẹn náà ó sì wà ìtọ́lọ́run tó pèsè fún wa nílé ìlú náà ó wà ọ̀tá àwọn kọ́tà yé nìyẹn ìdílẹ́sọ̀ hmm. lè rú o. ẹlẹ́ ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò rọrùn bí èèyàn bá ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún èèyàn gbọ́dọ̀ láwọn nǹkan wọ̀nyẹn náà. ẹ orí ọbẹ̀ ni tí gbogbo ẹni tó ṣiṣẹ́ náà ló lè rọ́ ó máa tọ́ka sí nǹkan báyìí ni. rárá o àfẹnitọ́lọ́run bá fi ṣẹ́yìn. bẹ́ẹ̀ orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ni ní ti Yorùbá ti wà hmm. orí ọ̀fẹ́ ni kì í pé ṣé a pé ẹnìkan ò mọ̀ ọ́ ṣe ẹni tí kòkó ẹ̀ bá kàn yè ló máa lọ ni. torí Yorùbá gidi la jẹ yìí hmm. orí ọ̀fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run la rí gbà a bá ṣe nǹkan tá a bá ló bá da ok irú mọ́tò tẹ gbé wá yẹn ẹni àwọn kan ló fi ló ṣe ojú àánú ogún ojú náà ti ẹ̀ nì ṣùgbọ́n ọlọ́run wá tún lo àwọn kan pé à. ogún ojú báwo o fẹ́ ṣe àlàyé ogún ojú yẹn. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ọlọ́run sì fìbùkún sí láàrin nìkan tó dìde pé à dípò tẹ́ ẹ̀rọ lówó kéke ẹ máa bọ kẹ wá máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ níbì kan la sì gbé ìgbà tá ìpadà pé ó yára fẹ́ wá sanwó ẹni ẹ ti wá balance ẹ̀ nǹkan jẹ́ náírà márùn ó mú náírà mẹ́ta dání ìgbà tí èèyàn padà dé wọ́n ti san náírà méjì tó kù. kẹ́nìkan bá dẹ̀ ń lọ tó bá rírú mọ́tò yẹn sì tí ò mọ bí a ṣe pè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni mm, wẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣin sáré wàgbọ́ alágo <laughs> mm. sáré. oníkálukú pẹ̀lú àsìkò díẹ̀. Mm. tọ ẹ ṣeun gan ni lóòótọ́ àsìkò kékeré la fi jọ sọ̀rọ̀ mo gbàgbé pé yóò ti ṣayé àwọn kan láǹfààní. agbára Ọlọ́run agbára Ọlọ́run a lè gbàdúrà bí. dáadáa àdúrà ló pa láti bọ́ lọ́rùn olúwa ọlọ́run alààyè bàbá lèmi bàbá lánàá bàbá ọlọ́wọ́ gbọgbọrọgbọ bàbá tó mọ ohun gbogbo tó sì máa ń ṣe ohun gbogbo àbíbá yín o bàbá kábíyèsí ẹ ṣé o ọmọ yín yorùbá gidi tí ẹgbẹ́ iṣẹ́ ìdí lọ́wọ́ ẹ̀yìn gígùn àtàláfíà ara ẹgbẹ́ kó jẹ́ tiẹ̀ o gbogbo ilé ẹ̀ pátápátá àwọn ẹbí rẹ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ ayé àtìsí ni kó máa jẹ́ tiwọn o gbogbo àwọn tí wọ́n bá dẹ̀ ń gbọ́ tí àwọn messages Yorùbá Gidi bá ń lọ sọ́dọ̀ wọn kàn máa rẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ hmm. ó dára fún gbèdé àwọn tí wọ́n bá ń gbọ́ mẹ́sẹ́jì látọ̀ Yorùbá Gidi torí èdè tiwa ni Yorùbá Gidi ló fi ń ló fi ń ṣe mẹ́sẹ́jì tiẹ̀ ó máa ń lọ bá àwọn oníṣẹ̀dálẹ̀ mo máa ń lọ bá àwọn mùsùlùmí ìnísìn kìrìsìtẹ́nì ló wá bá uk apostol olúwa ọlànà jùlọ orílẹ̀-èdè wa ẹ jẹ́ kó rójú o yorùbá ẹ ó lọ bọ̀ ẹ jẹ́ kí yorùbá orílẹ̀-èdè wa kó rójú kó ráyè bó lè a lábẹ́ nàìjíríà ibi tá à ń lọ yẹn bàbá àdúpẹ́ àti wà lórílẹ̀-èdè wa ná torí pé ẹ̀yin lè ti dá nǹkan yín láti bẹ̀rẹ̀ ìrẹsì ẹni tó lè yí nǹkan tẹ bá ti ṣe kò sẹ́ni kan tó lè yí padà gbogbo àwọn èèyàn wa pátápátá bí tí wọ́n bá wà ayọ̀ àtìgbòmí tí wọ́n jẹ́ ti wá o gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run náà tí wọ́n tún ti dárúkọ nígbà tá a sọ̀rọ̀ yìí bàbá ẹ wà pẹ̀lú wọn ṣàánú fún wọn o gbogbo àṣìṣe tó wù kẹ́nìkan kan lè máa ṣe bàbá ẹ dárí ìwà wọn orí ẹ̀yin lẹ mọ gbogbo ẹsẹ̀ lè ṣòwò gbogbo nǹkan ń bẹ lọ́wọ́ yín pátápátá ó nìkan ní ìṣẹ̀ṣe ni wọn bóyá ẹnìkan mùsùlùmí ni o bóyá ẹnìkan kìrìsìtẹ́nì ni o ọ̀run ẹ̀yin lè ní gbogbo ẹ̀yin lẹ́dẹ̀ mọ tó máa débẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kan náà tó máa wà ńbẹ̀ o paríparí mm-hmm. ẹ̀ nígbẹ̀yìn bàbá ẹ jẹ́ ká jẹ́ kan náà tó máa wà ní ọ̀run bí tẹ́ wa ọ̀run àpàdé kò ní jẹ́ tiwa ọ̀run gidi jésù wà á jẹ́ tiwa lórúkọ jésù kristi àṣẹ àwọn ọmọ yín lọ́dẹ̀ ṣe ń padà lọ sílé yìí mo fi wọ́n lé yín lọ́wọ́ ààbò yín kó wà pẹ̀lú wọn o ìṣọ́ yín kó wà pẹ̀lú wọn o ẹ máa wà pẹ̀lú gbogbo pátápátá níbi tí a bá ń wà lórúkọ Jésù Kristi. àmín Ọlákúnlé Fásùgbà lórúkọ mi. ẹni tí clearing freighter logistics iṣẹ́ wọn dára wọn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 I, ah.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 tó fakọyọ anáwọn bàtà lóríṣiríṣi fáwọn obìnrin àtàwọn ọkùnrin a dẹ̀ láwọn aṣọ ọkùnrin láwọn nǹkan tó jẹ́ pé kò common a ní Moncler a ní Lacoste a dẹ̀ ní àwọn joggers ọkùnrin a ní Lakers a dẹ̀ láwọn jeans same thing pẹ̀lú àwọn chinos ọkùnrin àwọn shirt àwọn ọkùnrin àwọn packet shirts àwọn branded shirts as well antago boxers singlets